الحمد لله رب العالمين الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور الحمد لله على كل حال الحمد لله الذي بنعمته تتم الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد. أدعوكم الله وبركاته ọba aláàánú ọba ọbọ ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tán ọba ẹ̀yìn ọlọ́run ọba ìlàsọ pẹ́ ọba tó ṣe pé nínú àánú rẹ̀ ń lójoojúmọ́ lẹ́yìn gbà tí a bá kú látàlẹ́ ìsìn tawájú lówùrọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lájọ́ ń wọ́n ti sùn torí kò ń gẹ́ epo tó wọn ọlọ́ọ̀bá tí wọ́n ń tawájú lójoojúmọ́ yìí ọba yìí náà lásọpẹ́ fún àdúpẹ́ fún ọlọ́wọ́n ọba lẹ́ẹ̀kẹ́sì ọba tó ti pé lórí kọ̀ndíṣàn yóò ta bá wà ọwọ́ pàtà jẹ́ òṣìṣẹ́ láàká ìwájú fẹ́ gbé ìdẹ̀ra náà lọ́dọ̀ ọlọ́run bọ́ bàjẹ́ jẹ́ ọlá yìí ọwọ́ ajẹ́ ẹ̀kẹ́ pé wọ́n lè jákú fún ara wa jàrá ìlú lóòdó wa bẹ̀bà jẹ́ ọwọ́ ajẹ́ gbogbo wa pátápátá ọlọ́run bá ti tẹ́lẹ̀ fún wa àti ọlọ́run bá lórí ẹ̀ ọlọ́run bá òṣòro gbogbo alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ajẹ́ ìpòjíṣẹ́ ọlọ́run bá ní ṣe ẹrúṣẹ́ ọlọ́run bá sì lè pẹ̀lú ilé àti kẹ̀kẹ́ ọlọ́bá ẹ̀lẹ́bí rà tọ́lọ́ bá ara lé abẹ́rẹ́ àti gbogbo àtọ́wọ́ ti ṣẹlẹ̀ kọ́ sí ibi tó fi di ọjọ́ ẹ̀sà ohun tí wọ́n ṣàlàyé nípa ohun tá ń pè ní àwòrán yálà èyí tí wọ́n bẹ́lẹ̀ rẹ̀ ni yálà èyí tí wọ́n bẹ̀rí gíní yálà ìkìdì lọ́jẹ́ ni tàbí ètò ti pé wọ́n fọ́ kalẹ̀ wọ́n jẹ́ akalẹ̀ àbíkẹ́ sí ẹ̀kọ́ ó fi débi gbogbo àwọn àwòrán tá ń yà lónìí àwọn fọ́tò tá ń yà lónìí èyí bá kọ̀ jáde ní àbí

gbogbo àwọn eléyìí èèwọ̀ ni lábẹ́ òfin Islam títí àwọn mùsùlùmí agbọ́dọ̀ jìnà sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́sọ̀dá níbi Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe ọlọ́run bá ní pé al-musawwiruna ashaddu an-nasi 'adaban yawm al-qiyamah gbogbo àwọn tó ikú wọn máa ń gbẹ́gi lére gbogbo àwọn yàwòrán yàwòrán àwọn ni wọ́n jìyà jù tó bá jíjọ́ lọ́dọ̀ ìyá máa àdínkù ní ìtẹ́bí tó láti jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn àwòrán yìí ọjọ́ ìjọ tó ti pé àwọn tí máa ń yà ìyà ni ó tọ́ sí wọn tọ́jọ́ ọba jẹ́ òmìnira ti yà á mà ọdọ̀ ń sọ ọlọ́run bá sọ pé àwọn yìí aṣáàkò náà ni kí yà wọ́n pọ̀ jù ọba jẹ́ òmìnira ti yà á mà kí ló fà àwọn náà ń dá tó fi wájọ́ pé bí àti ṣe ní oríṣi ọlọ́run bá ní pé ọlọ́run bá ọba lè kẹlá sọ pé tó bá jẹ́ ìdá lè yá mà ọlọ́run bá máa sọ fún wọn pé ẹ ti yá ẹsẹ̀ ti ṣe la ṣùgbọ́n tí wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ látara eléyìí wọn máa jìyà lórí tó bá jẹ́ ìyá mà Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni Jibril wá wá níjọ́ka kí wá wá tí ó wá wá orí rí lẹ́ni tó ṣe pé jìbìrìlọ̀ wọlé wá bá kí la kí ló dé tí jìbìrìlọ̀ wọlé wá kí la tẹ̀lẹ̀ onírànrìn ìròrí iná ló fún iná ọ̀tà Muhammad sallallahu alaihi wasallam kí ṣùgbọ́n bàtà gbogbo tó ṣe ló mọ jẹ́ nìkan tó ṣe pé rí ọ ìmọ̀bọ̀ ta kéfẹ́ ta ni malásìkò ìlú wa sọ fún àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam nípa pé fọ́tíìnì tí Aisha èyí tó fi ta iná ọ̀nà àwòrán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ajá mo rí nínú ilé òrìjú wọbẹ̀ ojú wọn náà mọ̀ pé ìnàdìmọ̀lá ìkẹta لا تدخل بيتا فيه تصاوير وتماثيل àwọn màláíkà wọn ò ní wọ ilé kan èyí tó bá rí pé àwọn àwòrán bá ń bẹ́ńbẹ̀ àti àwọn èrè nílẹ̀gbàwà mi àti àwọn ajá alẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam bàrà tí nígbà ilé sọ́rọ̀ yìí tán ilé ló ti ọlọ́run bá rí pé lọ́sẹ̀tò nípa àwọn nǹkan yìí nílẹ̀gbàwà mi ìbí ìlú Muhammad sallallahu alaihi wasallam lórí ànẹ́bì

wọ́n ní pé àdébí àmọ́mọ́sọ alásọ́nà pé àtá ní ti dèrè ìbìrìlú wá ta ní ṣùgbọ́n gbà tó wá ta ní ọwá sọ báyìí pé àtẹ́jú kẹlìfà rẹ̀ ha ma wá bọ̀ lálẹ́ àná فلم يمنعني أن أكون دخلت ṣùgbọ́n pẹ̀lú wọ́n bá ìwọ̀n tó pọ̀ dìmí láti máa wọ̀ ìrọ̀lé òun náà ní pé mọ máa rí eré tẹ́nì èyí tó ṣe pé ń bẹ lára kọ́tíìnì ẹ̀sùn dí gàgà alé bákan náà èyí tó fún ìtẹ́ni mo rí o mo tó rí ajá ìfẹ̀sùn mọ́lẹ̀ ọ̀ká

islam láti jẹ́ tó mùsùlùmí ọmọ sí bẹ́ẹ̀ bákan náà wọ́n ti àfọ́ àmọ́wọ́dé fún sọ́jà lọ tẹ̀lé wọ́n fi wọ́n lórí ọ̀rọ̀ ìwọ̀n tá ń pè ní àwọ̀ rẹ̀ lójijì wọ́n ní pé àtẹ̀sùwérò alá àlùwà ẹ̀rí àwọn àwòrán onírìnrìn lọ́jẹ́ kéèyàn ya àwòrán èyí tó ní òjì nínú bákanáà tó sì gbígbọ́ jìlá ala ayé àti ìsáàmì àwọn àyàwá èyí wá yà ọwọ́ àjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbọ́jọ ẹranko wàhálà àrọ̀ ẹ̀dẹ́ ìwọ̀ ní ụgbọ wọ̀lá ọ̀fà aláwú àbàtà kódà kéèyàn olóhun fi ń ṣeré tó mo fẹ́ sí gidi mo fẹ́ bóyá sí mọ́fẹ́ yà ọkẹ̀fẹ́ ti ṣeré ìwọ̀ ni torí pé àpá àmọ́ wọ́n ti tó sọ́dá lè tẹ̀lé wọ́n ti pẹ̀tọ́ nílé ilé ọjọ́ ẹ̀dá ìtọ́nà ọgbọ̀bà lẹ́gbẹ̀ọ́lá tó ní ọmọ ẹ̀dá ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé àwọn ẹ̀mí èyí táwọn ìyá máa ń ṣe à ń sọ gbogbo sóra tàbí ìtàdáhà yìí òun ò ní kò ní bọ́jì ọkẹ̀ jẹ́ mi kan tó ó ní àwòrán lásán ṣùgbọ́n kò jẹ́ nìkẹ́kẹ́ ó ní bọ́dì rárá tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ ó ní bọ́dì ṣùgbọ́n kò ní olóòjì òun náà fàádá muhammadun aidan muhammad hadi ìwọ̀lùmú náà ilé oṣù máa lọ sẹ́yìn bá gbogbo àwọn ọmọ iléèwé tí wọ́n ní pé ọjàjà adé àti bọ́lá tí wọ́n lọ sí ṣùgbọ́n

wọ́n ni alákọ̀ọ́kọ́ gbogbo fọ́tò yóò ó bí ó ṣe dẹ́kẹ́ ní yá láti jẹ́ tó fẹ́ máa fi ṣẹ̀rẹ́ sí ibi yóò tó wọn lọ bóyọ́ lọ sí Asàdá àbọ́lọ sí Ìkẹrẹ̀dá àbọ́lọ sí òkè àwáyé àbọ́ lọ sí gbogbo àwọn àyè yìí tó wò pé kí má bàa gbàgbé tàbẹ́ni tó lọ sí àjì tó wò pé mo lọ sí mọ́kà kí n yàwó rẹ lọ́lé wọ́n ń tẹ́ ewé eléyìí kọ̀rọ̀ ìwọ̀ ni o èèyàn gbọ́dọ̀ ya orú fọ́tò bẹ́ẹ̀ pátánà wọ́n ní fọ́tò bí máa ń tí wọ́n wọ̀ yìí tí ń ya òun pẹ̀lú ẹ̀ tí ń ya fótó pẹ̀lú ẹ̀ tàbí tọ́ba ara kẹ́ tuntun bóyá bíi mọ́tò ọwọ́ adó lára mọ́tò wọ́n sì ya fótó tàbí bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ àwọn òbí tí wọ́n máa ń ṣe ẹ̀ tí wọ́n máa ń pa ẹ̀ ọtí kò léyá ọwọ́ àtẹnìkan pé kó dúró níbi ẹ̀rẹ́ rẹ̀ wọ́n sì ya fótó pé òun kí tó tọ́kọ́ lọ́hùn lórí orí tó ṣe fóun fàádà àyídọ́n àrọ̀ ní wọ́n ibẹ̀ náà ni àwòrán ní ibẹ̀ ó lè pé olé àwọn èèyàn máa ń yà kí ni wọ́n máa bá nínú magazine èèyàn máa bá nínú newspaper èèyàn máa bá níbi owó bẹ́ẹ̀ lè yóò máa bá níbi passport ìyẹn international passport tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ halal àwọn eléyìí wọ́n ṣẹ̀tọ́ pẹ̀lú kọ̀díṣà tí wọ́n wọ́n ní àwọn eléyìí àwọn jẹ́ nígbà tó fi pé ní àbá rí bisá sí fóun náà òun lọ tààjì ṣùgbọ́n tí ìyàn bá rí bisá sí ìlú eléyìí ìsìn tó gbogbo bẹ́ẹ̀ látara pé kọ̀díṣà béèrè fóun láti pé kéèyàn yá kọ̀díṣà yìí náà sì ló ṣe kéèyàn lọ yá nígbà kọ̀díṣà yìí ti kó ìgbà ìgbà ní ìmọ̀ bákanáà wọ́n tún bí wọ́n nínú ọ̀rọ̀ mi ìyà bàbá wa Muhammad musada ló ṣe rí nípa àwọ̀rẹ́ lódìdí wọ́n ní ayé èèyàn ní àwọ̀rẹ́ lódìdí ọ̀rọ̀ tó ní àlàyé nínú rẹ̀ ó sì ní àwọn àbúwákù tó pọ̀ ó sì lọ so mọ́ àdìsọ́kàn àwa mùsùlùmí gbogbo ẹni yóò tó bá jẹ́ pé àwọ̀rẹ́ tí wọ́n ń yà fún wọ́n wo bó ṣe dúró tasọ́tasọ́ lẹ́nìkẹ́ wá gbẹ ilé bẹ́ẹ̀ ó ṣe rí èèwọ̀ ni lọ́pàkùn náà lẹ́yìn lọ́dọ̀ ní ọ̀dàmá àjíjà èèwọ̀ ni lọ́dọ̀ gba àwọn olùmọ̀ pátápátá tàbí tí ẹ̀kọ́ ẹlòmí wọ́n tí wọ́n di àwọn nígbà tí wọ́n wá yà tán wọ́n ni wọ́n gbé sínú kíkà wọ́n wá yà bó ti tóbi tó bẹ́ẹ̀ náà wọ́n ti yà sí wọ́n wá gbé sí rẹ̀ níbi yàrá rẹ̀ àgbógbé kọ́ eléyìí náà àwọn èèyàn ti bẹ́ẹ̀ èèwọ̀ ní nínú náà bákan náà àwọn míì máa ń ṣe mí tó ṣe pé tí wọ́n bá yà á bá wọ́n á yà á lẹ́yìn tó ṣe pé wọ́n gbé ọkọ́ sókè àbọ́ra nǹkan tuntun àbọ́nkọ́mọ jáde ọwọ́ yà àwọn fọ́tò yìí ó gbé kọ́lé ni àbójẹ̀ sínú ibìkan tó fi pamọ́ eléyìí náà ìwọ̀ nínú Islam bákan náà àwọn olùmọ̀ wọ́n láwọn olùmọ̀ sọ̀rọ̀ yìí nípa pé ìwọ́n tá ń pè ní fọ́tò ọ̀sàdédé bẹ̀rẹ̀ tá ń pè ní èrè yìí lójú ayé àlẹ́bí wa ní alẹ́ sọ́láàtò sọ́láà iná ẹ̀lọ́ bẹ̀rẹ̀ lórí àwọn ẹni rẹ̀ èyí tó tó wọ́n wáyé síwájú kánàbí wa ní alẹ́ sọ́láàtò sọ́láà ó tó lè kọ́ wáyé àwọn eléré yìí wọ́n pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wọ́n pe wọ́n sínú ọ̀rọ̀ ọlọ́run pé kí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ wọ́n sì gbìyànjú gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ̀rọ̀ wọn lẹ́kùn rẹ̀ fún ọdún sọ́tò lórí ọlọ́run bá bàdé kí ọlá ó ti wá sí àwọn ẹni yìí lẹ́lẹ́rẹ́ ó pe sọ́kẹ́ àwọn ẹni tí wọ́n ń gbọ́rọ̀ wọn náà pẹ̀ ní ìrìn wọn wọ́n rẹ́ sí wọn lẹ́yìn ikú wọn wọ́n ní ṣẹ̀tàn padà wá bá wọn ṣẹ̀tàn wá padà sàlàyé fún wọn pé àwọn ẹni rẹ̀ ṣẹ́ṣẹ́ tí sínú ọkẹ̀ ń yẹ gbàgbé wọn àwọn ọmọ yìí tí wọ́n bá jẹ́ wọn gbàgbé wọn ní máa ṣàdúrà fún wọn mọ́ ẹ̀yí àwòrán wọn bí wọ́n ṣe gẹ́lẹ́ ó ṣe pé gbogbo ọ̀gá yóò sí àwọn ọmọ yìí bá fi ń dé tí wọ́n bá fi ń bá ìṣẹ̀ náà ni wọ́n máa ṣàdúrà fáwọn ẹ̀yí àwòrán wọn yìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní kọ́tẹ́ ní ẹ̀kẹ́ tí pé ó fi ìjọ tuntun rárá tí wọ́n bá ti débi àwọn eré yìí wọ́n máa ń ṣàdúrà fún wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pọ́wọ́ nílẹ̀ Yorùbá náà àti lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ibi tí wọ́n ya Abáfẹ́mi Awólọ́wọ̀ sí níbi àsìkú ẹ̀ tí wọ́n gbẹ́ wọn lórí wọ́n gbẹ́ wọn léjì àti ìṣe tí wọ́n ṣe wọ́n ní sìkìtì àti tí wọ́n ṣe tí wọ́n fi sìmẹ́ǹtì tí wọ́n fi mọ wọn. Nàìjíríà yóò tàdé tẹ́tẹ́ bẹ́ẹ̀ láti lè bá máa rẹ́jì àwọn ènìyàn àwọn tó ti lọ sáájú wọn ti ní ìwòrí báyìí náà àwọn náà ṣe bẹ́ẹ̀ tó bá torí wọn wọ́n ṣàdúrà fún wọn tó bá torí wọn wọ́n ṣàdúrà fún wọn wọ́n sì sọ fún àwọn ọmọ wọn nípa gbogbo méje tí wọ́n mú òun yàyà mẹ́fà gẹ́gẹ́ bí afọ abúlábìnà bá bẹ́ẹ̀ gbogbo bá àtàrà inú ẹ̀sìrì ayé àwọn ẹni yìí ní sọ́ọ̀tù náà ṣe lọ́wọ́ àtàwọn pé òkú ọ̀jáde bó ti ẹ̀kọ́ jáde àbí ẹ̀rẹ́ tí kókó ọ̀jáde bó ti ẹ̀kọ́ jáde ẹ̀sìn ìrètí gójú ọ̀rọ̀ bó ti ẹ̀gójú ọ̀rọ̀ kò lè sàdédé má rí bẹ́ẹ̀ ẹ báwọn ẹni táwọn ẹni táwọn bàbá yín tí wọ́n máa ń kébò tí wọ́n tí wọ́n máa ń pè wọ́n ẹ báwọn lẹ́yìn pàtìlẹ̀ máa pè wọ́n yìí ṣẹ̀tọ́ gbé tí wọ́n lẹ́nu bẹ́ẹ̀ àwọn ní orúkọ ẹgbọ́n ní àbáyọ ní ẹnìkan máa lọ pé àwọn ẹni yìí wọ́n bẹ̀rẹ̀ sí lọ pé wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí lọ dápọ̀ wọn tí wọ́n sì lọ fún wọn ní mẹ́sàn mẹ́wàá ìbẹ̀rẹ̀ sí pé èrè ti bẹ̀rẹ̀ táwọn ìbẹ̀rẹ̀ sí jọ́sìn fòósà tó jẹ́ bó gba àwọn tó dé lóòsà lónìí ìgbà tó sà tó ilé ayé àsìkò yìí ni ó sì dé bẹ́ẹ̀ lọ́nà bá fi gbé anábí wọn ní wọ́n àlẹ́sàlásàlám ló fi gbé ìdíje ìgbé ìdíje rẹ̀ ní pè wọn padà sọ́dọ̀ ọlọ́run ní pè wọn padà sọ́dọ̀ ọlọ́run nítorí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọjọ́ dúdú ọjọ́ ẹkún ọjọ́ ànàdúgbùdó ìṣúgbùdúlẹ̀ wọ́n ní kẹyìn tó bá tún jíde yóò tó máa gbìyànjú tí ó tó máa gbìyànjú ti títí tọ́lọ́wọ́ bá lè pẹ̀lá tó fi ní pé títàkù ìjọ tún wà lórílẹ̀ padà àwọn èèyàn tún ṣe tọ́lọ́run a ń ṣe tọ́lọ́run lẹ́yìn anẹ́bíwa náà alẹ́sọ́lá ló ti di pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ tó tún padà síbi ó ṣàpadà ó tó di pé ànẹ́bí wa Ibrahim alayhi salatu wa salam òun náà gbìyànjú ó tún fọ ilẹ̀ mọ́ ń ta òye wọn láwọn ọba nìkan ṣoṣo ló fi wá jẹ pé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìdè tó múlẹ̀ àdé ọ̀pọ̀lọpọ̀ ti gidi yìí lọ bá nínú Mọ́kà pàápàá jùlọ ní Kàábà tóun náà ti ṣe gbogbo méje ń yára mẹ́fà mo tó ti kan padà wọ́n ogun sì gidi yìí ọ tí ànábì wa Muhammad aláàlọ́ sọ́là tó fi mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá tí ó jẹ gbogbo ẹni yóò bí bá tún di àwòrán tí ó jẹ ẹni tí ó jìyà lórí ẹ̀ tó bá tẹ́ òkèlà kìyàrá ànábì wa Muhammad aláàlọ́ sọ́là inú ọ̀rọ̀ sọ́sọ́ náà ni pé ilẹ̀ ìdájínà ìsìnàwọ́n àti ìṣúwà àdàbọ́nà yọ mọ̀lìkìyàrá àwọn tó ikú wọ́n yẹ àwọn àwòrán yìí wọ́n jẹ wọ́n ní yàtọ́ bá jẹ́ òfin yorùbá aláptọ̀m ọya ìwọ̀n tẹ́ dá ọyọ̀ ẹ̀fẹ́ mi sí ìlà látara bẹ́ wọn nílé sí bẹ́ẹ̀ yóò tí wọ́n máa jìyà lọ tí tó fi jọ ìyára tí tó fi jọjọ́ kọ́lìkì nìfíyà nínú sọ ìbùkọ́rì ní àdísì 5607 bákanú sọ ìmúslim ní àdísì 2108 ẹlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó kìlọ̀ títí nípa báwọn èèyàn gbọ́dọ̀ máa yá àwòrán wọn ti gbọ́dọ̀ máa gbẹ́gi lére sọ́jà sọ fún ọ alì nígbà tó gbé ìdílé tó tọ́lọ sí ilẹ̀ yemen ó ní pé o gbọ́dọ̀ rí èrè ká àkókò ipò ọba èrè náà jẹ́ ó ti gbọ́dọ̀ rí sáré ká kí wọ́n jẹmakéèkì àkókò ipò ọkọ̀ gbogbo jẹmakéèkì yẹn pátápátá wọ́n síbẹ̀ náà òun lọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó ṣe lónìí tí gẹ́gẹ́ bí afọ àbútọ́dá tó kú ṣe pé wá lódìdí onígbẹ́sẹ̀ ní ìtura sí ọlọ́lọ́ ọlọ́lọ́ adá ọ̀sọ́dá ń yẹ̀kọ́ mọ gbọ́ tó ń sọ́nà ọba sọ báyìí pé láàtẹ́ ní kò lè màlá ìka tó lẹ́yìn tàn sí ìtẹ́lẹ̀ kan wọ̀n náà sí ọ̀rọ̀ tó tàmà pé dájúdájú àwọn màláìkà wọn ò ní wọlé kẹrùn ilé tó fẹ́ pé ajá bá ń bẹ́ ń bẹ́ àti àwòrán tó jẹ́ èyí tí wọ́n yà Aisha wọ́n ní pé yàwó àríṣà níjọ́ kan wọ́n sàwátì àníbí wa Muhammad alá lọ sọ́lá lórí ibùsùn rẹ̀ tí wọ́n wò pé gbòlá wa lọ gbòlá wa àti àníbí wa Muhammad alá lọ sọ́lá ọlọ́ ọ̀pámálákò ti lórí ìlú nípa rẹ̀ wọ́n gbà sí yàwó àríṣà kí àníbí ó ti wọlé ní padà wa Muhammad alá lọ sọ́lá ló yìí orí pójú rẹ̀

ìyàwó ìsànà sọ̀rọ̀ ìṣẹ̀rẹ̀ ìṣàrẹ́ ìṣúra àlá mọ́ máa rán sọ́nà ẹ̀fún ọ́nì ìṣẹ́kọ̀ ọ̀dà àrẹ ya ọ̀tùwà sídà á mọ́sọ́ jókòó máa fa sọ́nà ọmọ àtẹ sórí ìjókòó rẹ̀ ó sì máa fi ṣe ìforílé ọ̀pọ̀lá rọ̀sọ́lù lọ ìṣọ̀lọ̀lọ́wà ní wọ̀sọ́nà ó jẹ́ ọmọ bá wà pé ní àkábà á lè ṣúwà ó rí gbogbo àwọn tó yà tó wọ́n jẹ́ yóò àdàbò wọ́n máa jẹ wọ́n yá o ọ̀yọ̀bá ọdún dáhùn wọ́n sì máa sọ fún wọn báyìí pé áàmùjú mọ́ àlàpùtòm ìhun tẹ́ dá ọyẹ fẹ́mi sí ìlà ọyẹ fẹ́mi sí ìlà ọ̀hún anábí wá sọ pé nínú ìlẹ̀ ìtàlẹ́bí ní ìṣòwò láàtẹ̀dẹ̀ olùdó ìmọ̀nà níta bí ó sọ fún ọ̀rẹ́ Aisha gbogbo olóòjì olùsáwò rẹ bá ń bẹ wọ́n bá gbádì sí náà jáde ní àdíṣì 1999 àti àfẹ́wà muslim ní àdíṣì 2107 àwátà jẹ́wùsùn ọlọ́run àwọn àwòrán ọ̀pọ̀ wá tún ṣùgbọ́n kí lọ́rọ̀ láwọn olùmọ́sọ nípa ọ̀rọ̀ yíyà lónìí ọ̀rọ̀ méjì lọ́dọ̀ sọ àgbọ́dọ̀ yá gbogbo ọ̀rẹ́ fọ́tò tó yọ jẹ́ àgbọ́dọ̀ yá ìrìnàjò lọ́dá tó rí àwọn olùmọ̀mí tí wọ́n sọ pé èèwọ̀ làwọn ọ̀ká ṣùgbọ́n ọ̀kẹ́ tó sì pé tàbáyà ṣògbogbo ń bẹ àwọn olùmọ̀ àti àwọn èrè fọwọ́ yà náà kò sí yàtọ̀ rẹ̀ pẹ̀lú fọ́tò lónìí ìkẹ́ǹkan náà jọ ní gbogbo wọn ṣùgbọ́n àwọn olùmọ̀tẹ́jì táwọn sára ẹni bá pé àwọn ọ̀kẹ́sẹ̀ tó ń bẹ̀ wọ́n ní pé fọ́tò jọ ọjọ́ ni kìí ṣe òun gẹ̀ẹ́gà fọ́tò jọ ni kìí ṣe òun gẹ̀ẹ́gà ṣùgbọ́n látara kọ́ jọ yìí agbọ́dọ̀ jìnà sí àwọn ọ̀kan àwọn ọ̀kan bẹ tó ṣe pé ń dàtọ̀ rúra tàbá ṣe ìlànà àná òṣùn tó burú bẹ́ẹ̀ wọ́n ní pé torí ń tọ́fà òun náà ni pé ẹ̀dẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ ọlọ́run bá ní pé ká máa yà ṣùgbọ́n ilé ẹ̀dá ọlọ́run ọba gẹ́gẹ́ ló ń tàn àtẹ̀gbé fọtokọ́pì rẹ̀ jáde gẹ́lẹ́ ní bí kéèyàn mú wèé kéèyàn mú lọ ọ̀dà àwọn fọtokọ́pì tí ẹ̀dá fẹ́ bá ń fọtokọ́pì wọn ti ń dẹ́ndì ìwé ìjáde tí ó sì ní jì kẹ́kẹ́ kù nínú ìwé tá a mú lọ wọ́n níbẹ̀rẹ̀ ààyẹ ẹ̀dá ọlọ́run ọba ní ìkẹta ẹ̀dá ọlọ́run ọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ni a kẹsí fọtokọ́pì rẹ̀ jáde látàkọ ìgbà ní kò káàtà sí wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wá ní kìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn yíyà ìfọ́pọ̀lọpọ̀ àwọn ìgbà lónìí wọ́n náà wá bẹ̀rẹ̀ sí wálẹ̀ tẹ́tẹ́ àwọn fọ́tò tá a gbọ́dọ̀ jìnà sí wọ́n ní gbogbo fọ́tò èyí tó bá yẹ tó lórí àwọn èèyàn yíyà tọ́wọ́ á jẹ́ pé lóun fẹ́ máa fi kẹ̀rẹ́ sí ìtẹ́sìkẹ̀rọ̀ òun fẹ́ máa fi sí gbogbo àwọn kẹ̀kẹ́ tó bá ti ṣe lọ sẹ́yìn tó ti ṣe lọ sẹ́yìn tó wọ́n má bà gbàgbé lótorí ẹ̀yà fọ́tò wọn náà bẹ̀rẹ̀ sí tó lẹ́sẹẹsẹ bóyá ọkọlé bóyá ọ̀rà mọ́tò bóyá ó jẹ́ nìkan tó yẹ pé ń kó máa tàbí kẹ́ ń fi àjọ̀dún kan nínú ẹ̀kọ́ ìkọ́kọ́ lórílẹ̀ yìí pẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ torí ẹ̀yà fọ́tò lé lórí gbogbo àwọn eléyìí fàyíyà àrọ̀ èèwọ̀ ni ò lábẹ́ òfin Islam bákan náà wọ́n ní gbogbo fọ́tò èyí tó bá jẹ́ pé bóyá èèyàn yà yíyà tó wá yà ọkẹ́ yà lọ́dọ̀ ara rẹ̀ nígbà tó wá yà tán ògbè sínú ilé ìwé náà èèwọ̀ ni ó máa náà gbogbo fọ́tò tọ́jẹ́lẹ̀ kẹta tí èèyàn bá yà tí wọ́n lé léyìn kòsó tó burú bẹ̀ lọ́nà wo wọ́n ní gbogbo àwòrán tó bá jẹ́ tíyẹn bá ń tẹ̀ mọ́lẹ̀ tí ò jẹ́ kẹ̀kẹ́ tíyẹn ń tẹ̀ mọ́lẹ̀ tíyẹn ń tẹ̀ mọ́lẹ̀ ìwé ilé eléyìí kòsó tó burú bẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kó o bá ti fún lọ́lá ògbé e kan ògbé e tì ògbé e pamọ́ tó má bàa di pé yóò bàjẹ́ tó ipò òkun ní bàbá rẹ̀ léyìí ìwọ̀n bákanáà ẹlẹ́ẹ̀kẹrin fọ́tò tí yẹn bá yà nítorí kí wọ́n lè bá dáyẹn mọ̀ nítorí àwọn nǹkankan lẹ́yìn àgbàfẹ́ sí àjì kí wọ́n lè bá àjọ ọmọ ló fi yà á tàbí ó jẹ́ wakọ̀wakọ̀ ló fi yà á kí wọ́n lè bá àmọ́ pé wọ́n ní ọ̀dúnbẹ̀ ṣe ẹ̀kọ́ ọ̀yà fọ́tò náà láti lè bá àti ẹ̀rí kẹjẹ́ tí kò ṣe pé ọfẹ́ fi mú wá lẹ́rìí lọ́dọ̀ adájọ́ nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lórí ẹ̀yà wọn láwọn eléyìí ẹ̀sùn tó lè ń bẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n láwọn èèyàn tó máa ń yà òun náà ní pé yíyà tí gbogbo àwọn èèyàn máa ń yà lónìí tó wá jẹ́ pé wọ́n fi pamọ́ yálà wọ́n fi pamọ́ sínú ìwé tẹni àti wọ́n fi pamọ́ sínú fóònù alọ́wọ́ ni tàbí gbogbo bí yóò tán bá tó pamọ́ sí gbogbo ògbà yóò sáwọ́ rẹ̀ yìí bá ti sí bẹ́ẹ̀ èèwọ̀ ni ó máa jẹ́ nítorí jẹ́ fún tọ̀wọ́ lè pa rẹ̀ padà bákanáà wọ́n ní àwòrán ẹ̀ yóò tí ìyẹn bá yí àpẹ̀lú kókò sí kọ̀ǹdíṣẹ̀ tàbí ẹ̀ fi yà á èèwọ̀ ni ó ilé yìí òṣèlú tó burú ń bẹ̀ bákan náà mo wá nílé nì fọ́tò ti ti tayọ ojúta fi wò ó fọ́tò ti débi pé ó ti débi amóhùnmáwòrán ó ti tayọ pé kákẹ́lì àyẹ̀ ń fọ́tò lásán amóhùnmáwòrán gbé jáde àtàwọn Facebook gbé jáde Telegram gbé jáde àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo àwọn àwòrán eléyìí gbogbo àwòrán èyí tó bá jẹ́ tó òun bá ń yípo ibá ń yípo ni wọ́n tó gbàlẹ́ òní èyí tó bá jẹ́ pé ọjẹ́ fídíò gbogbo tó bá jẹ́ pé bẹ́ẹ̀ni ẹ ṣe ń sọ̀rọ̀ ìmì wọ́n ìmì ẹsẹ̀ ìmì apá ìmì orí mùsùlùmí ń bẹ̀ orí lè ṣe àdíjà lẹ́bí wa Muhammad tó bá jẹ́ gbèrà ìdí àmọ́tá lè fi sọ pé ọlọ́run bó lè kí wọ́n fẹ́ mi sí ìlà tí wọ́n sì nílé sí bẹ́ẹ̀ gbogbo àwọn tó tó eléyìí ìwọ̀ ní ìdájọ́ Islam wọ́n bẹ̀rẹ̀ ara bóun bá a wípé ẹ̀rọ ìpàdé ìlà àṣẹ ẹ̀pọ̀ fún wa pé máa ya fọ́tò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí náà làwọn náà rí bàbá náà ni pé èyí ẹgbá rí mọ fọ́tò rí ẹmọ̀ báwọn àwọn èèyàn lọ́yà ní ó yìí sì rí mọ yára mi ẹ̀rí tó tó sì lágbára tí ìdí ti fẹ́ dára bí tó bá jọ pé àlùyáàmà òun náà ní pé afọ́jú ni mí tí ìrìn ríra àwọn tó yà mí àwọn ni wọ́n jẹjọ rẹ̀ tó bá jọ pé àlùyáàmà torí pé mi ọ̀gbà kí èèyàn jẹ́ lọ́dọ̀ àwọn àwọn tí kò sí lọ́pọ̀tọ̀ náà èyí tí àlẹ́bí wa Muhammad sọ́lọ́lá àgbẹ̀ sọ́lá tó ní ká jìnà sí ìjọba àkóbá àjọṣe àtàwérè wọ́n á bẹ̀rẹ̀ bàbá ìlọ́dọ̀ ọ̀rọ̀ àwọn òṣèlú àwọn bá ti máa sọ̀rọ̀ ilé bàbá wa òṣèlú wa sọ̀rọ̀ nípa pé àwọn ìdájọ́ èyí tó bá ti jẹ́ mọ́ àásírọ̀ ọmọ ẹ̀jọ́ máa ti àmùsí ń bẹ̀ pẹ̀lú kọ̀díṣẹ̀ tó bá wà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tí darí bá fẹ́ yípo sí yóò máa jẹ́ kéèyàn máa mọ̀ pé kélé yìí tẹ̀tọ́ wọ́n láti pùpà tí bàbá àwọn bàá tún ṣe pàtàwọ́ ilé àsìkò gbà náà amóhùnmáwòrán kò tí ìtọ́mọ̀ kò ti tọ́mọ̀ lónìí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ní bọ́lá tó ní táwọn máa lò tẹ̀mí díẹ̀ sí táwọn padà tó tẹ̀mí yìí àwọn padà rí pé kéèyàn wà nínú amóhùnmáwòrán tá ń pè tẹlifíṣàn tàbí fídíò lónìí òṣèlú tó kò ń bẹ̀ látara kó wọn ò ní dúró sójú kan náà èèyàn bí yẹn ti ń sọ̀rọ̀ gẹ́lẹ́ apá ọmọ agbé tó ń tọ̀wọ́n bá dápá ẹsẹ̀ ọmọ agbé tó ń tọ̀wọ́n bá gbẹ́sẹ̀ ọrùn yóò máa nẹ̀ tó ń tọ̀wọ́n bá nẹrùn eléyìí kìí ṣe ohun tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn Muhammad musa lálẹ́ òṣè ní àwọn ní ẹ̀sọ́ làyẹ̀ pa pé pẹ̀lú bẹ́ẹ̀ náà tàbárẹ́ ni tó jìnà sí òun ló fi dáa jù ló fi jẹ́ pé náà tó wọ́n jìnà sí pátápátá torí ń gbódó gbogbo ọ̀nà ni wọ́n fi máa gbé ọwá nípa pé kí wọ́n wá ṣe wá àti lórí àwọn amóhùnmáwòrán yìí àti gbogbo ọ̀nà tó tún jí lónìí wọ́n tí bàbá náà tó pọ̀ pátápátá látara ẹ̀rù tó bá wọn nípa ọ̀rọ̀ fọ́tò àwátà jẹ́rùsàn ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ọjọ́ ìkẹ́sí pé ó lè tapọ̀ àwọn kẹ́lẹ̀ tapọ̀ látàrí lọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ wa ń bẹ̀gẹ̀ tó wá lágbára lónìí wọ́n tayọ àwọn ìta tó wá bá nínú iṣẹ́ àtàwọn olùmọ̀ sọ àfàwọn díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn àfá táwọn kú lọ́wọ́ ọ̀fẹ́ ìlú bí gẹ́gẹ́ bí afá wa láti ìbọnù sẹ́yìn afá wa láti ìbọnù sẹ́yìn wọ́n fún ní 2005 nígbà wọn fi wọn nípa àwọn ọ̀rọ̀ Facebook wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ tí wọ́n ń ṣàlàyé nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé fọ́tò tí wọ́n fi ń ránṣẹ́ sọ́rẹ̀ tí wọ́n fi ń ránṣẹ́ sára tó fi ń ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n èmi ń sàlàyé fún wọn èmi bá tó ọmọdé mi sàlàyé fún wọn pé wọlé o nínú àwọn àlámọ̀ yìí tó pe mùsùlùmí dàrú lónìí lọ́wà tó sì jẹ́ pé ó kéré inú mùsùlùmí tí ó òun náà ní pé gbàrà tó fẹ́ ṣe kọ́ bẹ́ẹ̀ gbogbo ayé ni wọ́n máa rú tọ̀ nígbà yóò táwọn yẹn bá ti wọ̀ bẹ̀ ni wọ́n máa rí ìnà àbúrú tó wá wà bẹ̀ ni pé gbogbo ẹni yóò sọ bá fẹ́ ní lọ́dọ̀ láti orí Facebook yìí ilẹ̀ ni ó sì ní lọ́dọ̀ tiẹ̀ tí ò ní kú lọ́dọ̀ tiẹ̀ àti tó ní bá fẹ́ fẹ́ jẹ̀ sọ́nà ẹ̀mí àwọn wá rí pé òun tún burú ju àwọn àwòrán tó ti wà tẹ́lẹ̀ ọ̀dá fún mùsùlùmí láti jẹ́ pípé ni ọmọ àyà àyà àwọn èyí tí ń bọ̀ wáyé alákọ̀ọ́kọ́ tó bá ti jẹ́ pé passport kìí sa mọ̀ lónìí téèyàn fẹ́ yà ọmọ iléèwé a máa yà àwọn ọmọ ẹ̀kọ́ tẹ́ a máa yà pàápàá jùlọ nípa bá fẹ́ ṣe ẹ̀dáàmù fún bá fẹ́ ṣe freedom àwọn ọwọ́ àwọn fọ́tò yìí nínú rẹ̀ làwọn àwọn olùkọ́ condition tó béèrè eléyìí bàbá yà ìṣẹ̀tò yorùbá

tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní pé yóò fún àwọn opó pé yóò fún wọn ní àwọn owó kan ọwá torí ẹ̀ ògbé fọ́tò kalẹ̀ kó lè bá máa jẹ́ sí tó kòrò bẹ́ẹ̀ láti òsì ọlọ́run pàpàá jùlọ sáyé ti jà lónìí ṣùgbọ́n ló bẹ̀rẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn ìta sọ yìí gbogbo àwọn fọ́tò táwọn èèyàn ń jà lónìí ọwọ́ àrọ̀ níbi ewu tó wájú ó jẹ́ ojú òun lápadà máa sọ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أدعى وقفوا الله وبعد أتتسل إخوان نبي محمد صلى الله عليه وسلم كأتي بلو بان عليه وصحابه أتقول بان بسم الله بوجوه الجوجة سندي إليه أنصر لك وأفضل ليا أبو تنبنبه nígbà máa ń sọ níbi kútùbà ẹlẹ́ẹ̀kejì

tàbí ó ti ẹ̀ ti ṣe é pa gbogbo ẹni yóò sọ bá ti fẹ́ sí ọba yìí ó ti lọ mú fọ́tò kẹnu fọ́tò rẹ̀ tó gbé sórí Facebook yóò máa gbé wá ló fi ṣe é fọ́ ẹ̀ gbogbo àwọn fọ́tò yìí iná aburú tó lágbára jù lónìí tó wà ń bẹ̀ ni pé ó yára yára jù láti jẹ́ káwọn àlùjẹ̀nù tí wọ́n fi jọ́sẹ́ àwọn èèyàn bí àlùjẹ̀nù àwọn àlùjẹ̀nù bí èèyàn tí wọ́n bá dààmú títí tí wọ́n lé ọ lé ọ lé ọ tí wọ́n rí ọmú tí wọ́n bá rí fọ́tò rẹ̀ pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú kéèsù wọn tí bẹ lọ́dọ̀ wọn tí wọ́n bá wúrí sí yọ́rin ọ ìdíkùn ìgbà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ní wọ́n máa sọ pé egbò ń ṣe egbò ní ọlọ́ tàbí ibìkan tún ibìkan nígbẹ̀rẹ̀ bí ọlọ́ tàbí ẹ̀kọ́ ojú rẹ̀ méjèèjì títẹ lọ́lọ́ tí ò rí rẹmọ́ wọ́n wá ṣe ṣe ṣe ṣe ṣe apàdà ní wọ́n lọ fẹ̀fẹ̀ létò apàdà wá rí gbọ́ lónìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí wọ́n a máa mú látara fọ́tò àwọn àlùfáà báwọn pásítọ̀ tàbáwọn bàbá aláwo gbogbo àwọn tí wọ́n máa ń gbé àwọn nǹkan yìí wò yìí táwọn yẹn bá lọ bá wọn ẹni báyìí lájọ́ ń tajà wọ́n jà tèmi ọ̀yá síkẹ̀ ní wọ́n síkẹ̀ ní tà àbẹ̀ tí ẹ̀kọ́ ní ìfẹ́jọ́jà àti ọ̀tà mọ́ èmi mo fẹ́ jẹ́ ọmọ àtà títí ẹ̀ náà lẹ́ni báyìí àjọ ń dáko ṣùgbọ́n oko tèmi ọ̀dá lọ́dún tọ́lọ tí ẹ̀ lọ́dá bóòlù olùkó tí ó lè bàjẹ́ lọ́dún yìí àbẹ̀ tí ẹ̀kọ́ ó dá fún lágbájá inú mi ò sì dùn bó ṣe dá fún tó ọmọ ọyẹ̀kọ́ kọ́ dá fún ọmọ mi ju kílẹ̀ lè bá mi ṣe sí fàá kílẹ̀ lè bá mi ṣe sí yálàgbà tàbí kílẹ̀ lè bá mi ṣe sí àbáwọ́fá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹni yìí nínú àwọn nǹkan tí wọ́n máa ń béèrè fún ẹ̀ ni pé ẹ̀lẹ̀ bá wa gẹ́ẹ̀kì àwòrán rẹ̀ fọ́tò rẹ̀ ẹlọ́bà mú fọ́tò rẹ̀ wá kódà ẹnu bí o tún fi jó sí ìyá ọ̀rọ̀ rẹ̀ ti yẹn jù ìwọ̀n tó bá fẹ́ jẹ́ àti látara fọ́tò rẹ̀ ilé ẹ̀ láti sójú kẹlọ fẹ́ jẹ́ àgbà ni àbójú méjèèjì tó fẹ́ jẹ́ fún ní egbò tí ó máa wò tí ò ní dá láéláé tí ò ní san tí èlò ọgbọ́lọ́hun gbogbo ohun tó tàn bá ti ní wọ́n ṣe àbójú ẹ̀fẹ́ já rẹ̀ tí wọ́n bá ti pè wọ́n ó pè tí wọ́n pè wọ́n ó pè wọ́n pè lákọ̀ọ́kọ́ lẹ́nu sí wọn lọ́rùn wọ́n pè lẹ́ẹ̀kejì wọ́n pè lẹ́ẹ̀kẹta tó bá ìpé fọ́tò rẹ̀ wọ́n bá rí ní ọba tàbọn ìbọn yàn lọ pàǹdì ọba wà lọ́rùn ní ìpínlẹ̀ ara ojú ni ó sì òye lé tí ò ní fi rẹ̀ mọ́ ìdíkùn ìgbà ìjà èyí fi bí ìdíkùn láìsà gbogbo ẹ̀kọ́ ní sẹ́ o kápá jùlọ tọba tọ́lọ́wọ́ ọba rẹ̀ mọ́ tí ọba ń fi tọ́lọ́hùn gbogbo báyìí ó gbé wọn pé sí kòtò tó wọn pé sí kòtò agbára ọlọ́run bá ju agbára tí wọn lọ ọ̀rọ̀ wọn wá dà gẹ́gẹ́ bí kòkòrò ká èyí tó yẹ pé Yorùbá wọ́n padà fi fún lórúkọ pé àríkíṣẹ́gi ní jẹ́ yóò lọ fi a máa ń sọ ọlọ́rọ̀ tó sì jẹ́ pé mo ti bèèrè wípé sọ́fọ̀ ni àbí èsọ́fọ̀ ṣùgbọ́n tá a bá sí èkì kì í sọ́fọ̀ rárá wọ́n ní pé àríkíṣẹ́gi tó bá fẹ́ gidi orí ara rẹ̀ ni ó fi rú tí a bá dá àríkíṣẹ́gi mọ̀ kòkòrò kẹ́ni yóò wá fo igi kéékèèké yóò wá kì yóò wá ti sẹ́yìn rẹ̀ iye ò bá ti wá wò títí títí ni wọ́n ti máa ń sọ̀rọ̀ yẹn pé àríkíṣẹ́gi tó bá fẹ́ gi orí ara rẹ̀ ni máa fi rù ú tọba jẹ́ mùsùlùmí tọkọ náà bá gbọ́ tí kọ̀kọ̀ rẹ̀ ti da sí gbangba rẹ̀ náà dá tó gbogbo papọ̀ bọ́lọ́ ọba tó sì gbọ́ ọ̀sán níbi ọ̀pọ̀ ọmọ sáádà sọ́rọ̀ lẹ́nu abúgbẹ̀tún òní sí ọ́ ìmọ́tọ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ nìkan Muhammad sọ́rọ̀ lọ́wọ́ sọ́lọ́ nínú òun náà lọ́rọ̀ fọ́tò gbogbo àwọn tàbá ní fọ́tò lórí Facebook pátá ni wọ́n lọ mú kó ń bẹ́ ọ̀gá bàbá lọ gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu àtàlẹ́bí sẹ lẹ́nu ọyẹ pẹ̀rẹ̀ níbi ilé ìjẹni pọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo ọgbà yóò tó bá fẹ́ lo fọ́tò rẹ lórí Facebook jẹ́ jẹ́ ni wọ́n ó sì fi ọ̀pọ̀ tí wọ́n bá fẹ́ kó iye ọ̀nà tó bá fẹ́ dà sí ni iye kọ́pì tí wọ́n rẹ̀ wọ́n ní one million dọ́dọ̀ ẹni bí àkọ́kọ́ tí ò rìn ọ́ lọ́dọ́dọ̀ ẹni ẹbí kejì nígbà tó ń tọ̀ ń bára yín nígbà tó bèbè lọ́dọ̀ ẹni di ọ̀pọ̀ kò sì sì kọ́ rìn rùn tọ́lọ̀ bàbá fẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ nìkan tó jìnà sílé ìgbòho bá ti dáa tó ọ̀yà fọ́tò àfihàn pé dàpẹ̀ ọwọ́ wa kọ̀ndíṣàn tó béèrè ló fi yé mọ ọ̀yà òun lọ́ dáa ju ẹlẹ́ẹ̀kì tí máa fi parí ọ̀rọ̀ yìí òun ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ wa lónìí iná ìlà kírun mọ́ ọgọ́rùn kírun ẹlòmí bẹ tó gbé àṣùgbà nìká lọ́jọ́ náà ọba ti kásùgbà àtà eré lókù dọ́là ìyẹn pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí àṣùgbà rẹ̀ ọ̀hún náà aago méje ní ọwá kí ilé ó ti mọ́ kó tó wá kí ọ̀tàdédé wá kí wọn náà owó kó fẹ́ máa jáde lọ fún òun lè bá ta ọjà tó fẹ́ lọ ta àbí ibi bísínẹ́sì tó tọ́ba ìjẹ́ kélé ní kó tútọ́lá àwọn tàà sì bá sáábà tí máa ń ṣeré eléyìí àwọn ìyá alásà láti lápá tí wọ́n máa ń ṣeré ẹ̀ tó ṣe fún ìyá alásà láti bá ti kájú bá àtà ẹ̀rẹ́ kò tó tútọ́lá ṣùgbọ́n lónìí ọ̀gọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ máa kí mo mọ́ àwọn atúndí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tó ṣe ṣe àtàṣùbá ó àtàṣùbá ó gbogbo òun pátá ó sì kẹ̀kẹ́ tó lè sọ pé òun kí tọ́ yẹn jú tọ́ba bára níbi tí ó kírun ní òkè tí ọ̀bá rẹ̀ ni tí ó kíyèsí tàbí tí ó já ní ẹ̀ tàbí tí ó sọ pé já lọ kírun ní bá fàájì rẹ̀ lọ́nà àwọn èèyàn pọ̀ lórí agbọ́nrin yìí nígbà tó ti pèrè àwọn mùsùlùmí náà nì òun ti ní nǹkan ẹyọ ká sáàfí mọ̀ pé mùsùlùmí ni ọ́n gbogbo yòókù ọpamọ́ àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àbí wọ́n sọ rí tálọ́gbọ́ ládùúgbò rẹ̀ tí ń yọ sàká àwọn èèyàn yọ sàká àwẹ̀ tá ń gbá ebi tó bá sọ fọ́n gbá àwẹ̀ ni

tí àti ọ̀kan náà àwọn àfáwà tá ní sọ́ọ̀tì ìtàlọ nípa pé ẹ̀sìn sí wàhálà láàárọ̀ lọ́sàn-án àwọn ọmọlẹ́yìn yóò kírun mọ́ mọ́ ọjọ́ olójú pípò láti mọ̀ láàyè láàyè ọjọ́ olójú pípò láti mọ̀ fún òkèrùn ẹkú lòun náà ló kú sí lọ́wọ́ sàlàyé pé ó sùn mẹ́rin ni tí nǹkan náà ti bẹ̀rẹ̀ sí sòwò tó wọ̀n mọ kí ní ń fún abẹ́wọ̀n fi máa rírun kí tóun bẹ́ẹ̀ ṣe kírun sẹ́ńtò tó wọn ló ń kírun àkókò tó ń bá gbìyànjú káyìí lára ìyókù báyìí wọ́n fẹ́ kí ìnira ni òun ò nílé ìlú òun wà mọ̀ kí ní ń fa àga nígbà tó wá jẹ́ pé ọba wá dá ọrú yẹn àwọn tó wá ń sọ pé ti mẹ́rin díẹ̀ lójó wọ́n pọ̀ bàjẹ́ wọ́n pọ̀ tí wọ́n ètìrù àwọn wà lè mọ́ àwọn ṣe wà sí tí wá ní àwọn olè mẹ́ni tí ò tírù ọ̀pọ̀lọpọ̀ wọ́n tẹ̀ mú ti jọ súnnà ni ọmọ orí ti jọ èyàn súnnà nípa báwọn náà fẹ́ ṣe súnnà ogun ìgbé dáadáa bẹ̀ẹ̀bẹ̀ ni wọn ò kíro táwọn náà wá kí èsì tó tọ̀ta rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kírù ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ìgbàwátá ní ọmọ níbí ẹ̀dàpọ̀ àwọn rọ̀ wá ká máa túláàsì ká máa ti àwọn ọmọ yẹ kó ká máa tì wọ́n sí wa túláàsì àbẹ́ máa jẹ́ ọjọ́ pé ìrọ̀ áṣùn ọgbọ́dọ̀ máa kí ní ní gbogbo ọjọ́ tó wà ń kírun ní ìrọ̀ áṣùn ìyẹn wọ́n gbọ́dọ̀ máa ní a sì fi ìwé kan ẹlẹ́ ti fún gbogbo ẹni yóò tó bá ti kírun ni wọ́n máa kọ́ lẹ̀ pé àwọn tó kírun lónìí ni àwọn tí ọba ti wá sínú àwọn tó kírun yẹn pẹ̀lú ọ̀dọ́ lọ́nà ọ̀yọ́ wọn máa jẹ ìyà insha Allah torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ là ń pèsè lágbájá tó ti kírun yóò lòun ti kírun pàdé èèyàn sì dákẹ́ èèyàn lè kó ti kí ṣùgbọ́n bàbá àgbàdà ń fura tárí bá lágbẹ́sẹ̀ ní ọ̀wọ́ mọ́sálásí ọmọ yóò dá àjọ kírun wá ní fọwọ́ náà bàbá àgbà mo ti kí wọ́n lẹ́sẹ̀ láì mo ti kírun ẹni ó ti wọ̀ lẹ́sẹ̀ láì ẹgbẹ́ láì kọ́ máa lọ ṣùgbọ́n tó bá ilé pẹ́ bá padà kì í gílọ̀ tẹ́ gbé gbogbo ọ̀rọ̀ kalẹ̀ pé níbo ló ti sàlọ́ra ta ló sì máa mú láǹkà mélòó lọ bá ẹ̀kẹ́ pé yọkẹ̀ padà jẹ́wọ́ ni pé

ṣùgbọ́n gbogbo bọ́lọ̀ bá so so rẹ̀ ẹkùn tó ẹsẹ̀ padà rí pé ọmọ yẹn ya kú ìyà ní ọyà àwọn padà rí pé ọ̀rọ̀ a máa ń yọ ẹ̀kọ́ funfun nínú kòkò gidi bẹ́ẹ̀ lẹ́wà ní dàkejì bẹ́ẹ̀ bá jẹ́ ní eré òní ọmọ bí ẹni ibi lọ́mọ ọlọ́mọ náà ọmọ wa alẹ́bí wa lóhun alẹ́ ó bí ọmọ tọ́jọ́ ọmọ bíi tọjọ́ ọmọ ọbú nínú àwọn ọmọ rẹ̀ àwọn ànẹ́bí ọlọ́wọ́n bá ní o ìmẹ́bẹ̀ta gbọ́dọ̀ máa tẹ́lọ́wọ́n bá pé ọlọ́dọ̀mù já ọmọ ọwọ́ yá rẹ̀ ọlọ́run sáà sí wọn lọ́mọ dáadáa ọmọ tí ó ti jọ́sìn tí ó jọ́sìn fọ́lọ́run ẹjá ni ọmọ wá jẹra wa wò sáà ń kéwòn tòótọ́ tí ó bá ní pé òkùnkùn òdé kùnkùn nínú ọmọ mọ̀nú bọ́ ọba fi ń sin lọ́wọ́n ọba tí kí wọ́n ní ọmọ mọ̀ pé ọjọ́ gbìdàlẹ̀ fi á mọ̀ ó le tánìjẹ̀nù bá fi ń sọ fún apáwà àwọn súnlé òkèrún ọ̀pọ̀lọpọ̀ ohun òkèrún lónìí bóò níjà wùlẹ̀ àti àmọ́ òjò wáàrí ya ọmọ tó bẹ̀lẹ̀ àtàrà rẹ̀ ọjọ́ sí àtírí òtù àtírí òtàlùkù òtù ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá dákùsàánú wá o ìjàbá kò sí dákùsàtúfẹ́ wá o wọn mùsùlùmí tí wọn ọ̀rọ̀ lọ́rùn dákùjẹ́ wọn ọ̀rọ̀ lọ́rùn àwọn tá a fi ń kí dá dákùmá gbà kó lọ́fẹ́ wa dákùjẹ́ ọmọ ajá máa rí tí tá a bá fi ń kí dákùjẹ́ gbogbo àwọn tí èsè mùsùlùmí ọlọ́dọ́gbà dáhùn padà sínú Islam ọgbà padà sínú Islam àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n ti jáde kó ń bẹ́ ọlọ́dọ́gbà dáhùn padà ó ọlọ́dọ́gbà dáhùn padà ó àwọn àtàwà jẹ́ mùsùlùmí dáhùn máa lè wá kó ní Islam náà tí a kú pẹ̀lú gbólóhùn la ilaha illallah tí a kú pẹ̀lú gbólóhùn wa akhiru da'wana alhamdulillah ìtẹ́ta àti ọlọ́dọ́gbà bàbákà sí òótá àti ọlọ́dọ́gbà bàbákà sí dákùn má jẹ́ àdàm ká tó rí bẹ́ẹ̀ má jẹ́ àdàm ká tó rí mu má jẹ́ àdàm ká tó rí náà májá dàmú ká tó rí lò májá dàmú táwa dàmú tá à ní pépà kẹtẹ wájú ọlọ́run ọlọ́dà fún máṣe ilé ẹ̀kọ́ wa o ìjọ tá à ń ṣe fàdákà sí fún wa o òwò tá à ń ṣe fàdákà sí fún wa o àwọn olówó olówájú wọn máa lówó sí o àwọn tálíkà àánú wa dákun jẹ ìyàwó lọ́lọ́rọ̀ gbogbo ibi tí ó kálukú wa àwọn wa àánú ọlọ́run ọba sí dá àsìkò ní àánú bẹ́ẹ̀ o gbogbo ohun táwa ń bẹ lọ́run bá fún bá dínkù nínú ìbànújẹ́ ọlọ́dàgbà agbé ìbànújẹ́ náà kú ọkọ wa sọ ìbànújẹ́ wa dìdùnú sọ ẹkún wa sọ ọ́